ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهل هارون أخي حزبي أجري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت منا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى إن هذا لفي صوف الأولى صوف إبراهيم وموسى لين باتي أكي الله وباتا أقول مكي ọba àná ọba òní ọba láíláí ọba tó wà kọ́sẹ̀ àdúgbò faratì kankan tí kankan ò lè dúró láì faratì ọba tí kò sẹ́ni ó mọ bó ti tó tóun mọ bọ́ńkálùkù ti ma ọba tí ò ìwà wa ti ń wá ọba tó mọ bọ́ńkálùkù wa ti ń ṣàìdá sí òun síbẹ̀síbẹ̀ ẹsẹ̀ ń fi dáadáa rọ́pò fún wa atọ́ra àlékún ìdí ọlọ́run àlékún ìdí ọlọ́run àlékún àánú ọlọ́run àlékún ìyọ́nú ọlọ́run fún ẹ̀mí ànábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba àtàlékún ìkẹ́ àti ìgẹ̀fà nẹ́bí àwọn ìyàwó àwọn sàbí muhammad àdúgbò tó fi dáadáa ọlọ́run ti yà lọ lé pàdé ọlọ́run kọlọ̀ wálẹ̀ nù bákan bẹ̀rẹ̀ látọ̀ sheikh alim ó fi kárí gbogbo àwọn àfa àwọn àwọn àfa àwọn ó fi kárí àfa mi bàbá wa fọ̀dé láti sheikh almarhum shuaib abdulsalam bàbá imam wa ní maraba ọlọ́run bá sàlékún ìkẹ́ àfa mi bá ń yọdún sí wọn bá ń bá ń bá ń gbàgbọ́ wọn àbárkọ̀lá ní muhammad sallallahu ta'ala alayhi wa sallam gbogbo àwọn ẹni tọ́lọ́hún tí wọ́n ṣe tọ́lọ́hún tí wọn ò bá ní jẹ́ tí wọn bọ́lọ̀ jẹ́ tí wọn bára wọn jẹ́ tí wọn bẹ̀sìn jẹ́ tí wọn ò balẹ̀ jẹ́ tí wọn dàlúrú ọlọ́run bá bá wa sàlékún ìkẹ́ wọn gbogbo àwọn tọ́lọ́hún ṣẹ́kù fún wa ọlọ́run má fa burú ṣe yín la hawla wala quwwata illa billahi al-ali oṣù àpọ́nlé. náà ta ni àfáà tọlọ́hun ńlá pàkọ́lé ẹ̀ àfáà tọlọ́hun ta làfáà tọlọ́hun ibi àti sùn lánàá tá a bá gbàgbé òun ni wípé gbogbo ìran àfáà tọlọ́hun ó gbúdọ̀ jẹ́ ẹni tí ó bàbàrà ìwà rẹ̀ ju bó ti bàbàrà ẹwà rẹ̀ lọ ẹ wo gbogbo àti bàbàrà ẹwà wa ẹ wo gbogbo bójú wa ti ń gúnrégé bá a bá tún dé bàbá bá tún fẹ́ jáde ẹlòmíì ò tún wo mìíràn yóò tún wúra rẹ̀ wò ṣé fìlà yìí bá mu ṣé kíni kan bá mu ṣé kíni kan bá mu ẹ̀ẹ́nì wípé bẹ́ẹ̀ lómìnira bá ara sọ yóò wo fìlà tó bá mu yóò wo ago tó bá mu yóò wo bàtà tó bá mu nítorí wípé ó bá bàrà bí àwọn èèyàn ó ti rí ṣẹ́rí ó yẹ ká bá bàrà ìwà tá a ní. ọlọ́run òfin kankan ròyìn ànábì sallallahu alayhi wa sallam tó tọ́ tó tayọ ìwà lọ́nfìnni wa innaka la'ala khuluqin bá a bá ń sọ wípé èèyàn ní ìwà á eré ànábì máa níwà dáadáa púpọ̀ ibẹ̀ wọn láti sùn lánàá lẹ́nu ẹja máa bá a lọ bẹ́ẹ̀ bá gbàgbé lánàá mo ní ìwà méje ẹnìran àfáwò ní tá a fi mọ̀ wípé dáyìlì ọlọ́run ránṣẹ́ ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ìwà tá a máa retí lọ́dọ̀ àfáà tá a fi mọ̀ pé àfáà tọ́lọ́run lélẹ́yìí alùkọ̀nà ayọ̀kan

ọ̀pọ̀lọpọ̀ ìgbà ilà àbáwọ máa ń àbáwọ máa ní Ọlọ́run ní ẹsẹ sàárà Ọlọ́run ní ẹ máa kẹ máa tàwọn èèyàn lọ́rẹ ọ̀pọ̀lọpọ̀ àwa àfà ta ni Ọlọ́run ká máa tàwọn èèyàn lọ́rẹ kí ló dé táwa náà tàyàn lọ́rẹ nínú tí wọn fi ń tàwa náà lọ́rẹ. bí Ramadan náà ti bẹ̀rẹ̀ yìí mélòó nú àwa àfà ìlú pín rẹ̀ sí ìrẹsì wọn mélòó nú wa ló pín gàrí gàrí wọn mélòó nú wa ló pín ọkà bàbà wọ́n tún wá gbé nǹkan àwẹ̀ wá fún ọ èsì tó fi ń ju mọ́lé èyí sàfà àtọ́lọ́ọ̀lọ́wọ̀n wọn ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà lónìí ìlà ń hùwà tọ́lọ́wọ́n ọba àlékè ọlá ń fi akọ wa kúrò nínú ẹni rẹ̀ àwọn ẹni rẹ̀ jọ̀wọ́n àná àṣetálíkà mọ́ bàràjẹ́ ni wọ́n ajẹ́tálíkà mọ́ bàràjẹ́ ni wọ́n wọn ò ní ṣùgbọ́n ẹ ní màláyé wípé wọn ò ní nítorí wípé ibi àìníhun náà wọ́n ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àfáà lónìí ìwọ àfáà náà ló fẹ́ kọ́ event center ìwọ àfáà yìí náà ló fẹ́ kọ́ hòtẹ́ẹ̀lì the same àfáà yìí náà ló fẹ́ kọ́ ilé tó pọ̀ tí ó fi rẹ́ǹtì ìwọ àfáà yìí náà ló ní mọ́tò márùn-ún mẹ́fà àwọn jàmáà rẹ̀ sì ń palapọ̀ ǹjẹ́ àwọn ọmọ kéwú tí wọ́n ń jẹ́ dé tí ọmọ kéwú tí wọ́n ń tí wọ́n ń jábẹ́sì fún ọ ṣé wọ́n lè ṣàdúrà fún ọ ìwọ tó ń dòde tó ń bú àwọn èèyàn ní three hundred thousand tó ń bú wọn ní five million tó ń bú wọn ní three million táwọn jẹmọ àwọn àwọn ajánásì rẹ immediate ajánásì rẹ tẹ́ ẹ ń travel tẹ́ ẹ ń fi eyín rọ́kú tó já sí wípé ipò táwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ ó máa jà sí pé àwọn làlífà kínní àwọn làlífà kínní àwọn àtàwọn yìí wọn lẹjọ ń travel lẹjọ ń fi eyín rọ́kú wọn ò rówó lé la hawla wala quwwata illa billah ẹ̀ sì ń jọ ń dòde pẹ̀lú irú wọn ó sì ó sì ó sì ń donate owó fáwọn yẹn. ṣebí wọn náà máa gbé gbogbo ọjọ́ tó máa ń kó ma àbó ń ṣe mòlúdì àbó ń ṣe ìnáwó kan ìwọ nìkan ló ń rówó ná àwọn yòókù rówó ná kí wá ṣe kó ní ọlọ́run ti kẹ́ ọ kí ló dé tó kí àwọn ọmọ kéwù rẹ̀ ẹ̀ ń challenge gbogbo àfáà lónìí bí wọn bá mọ̀ pé ah, ìwọ rí bẹ́ẹ̀ ah, o lè fọwọ́ sọ̀rọ̀ pé yes mo rí bẹ́ẹ̀ mélòó náà àfáà tó jẹ́ olówó má ralẹ̀ fún wọn ń gbòòrò kọ́dà ló kó how many plot ló rà fáwọn ọmọ kéwù rẹ̀ five plot ní ẹmú lẹ́yọ kọ̀ọ̀kan block hundred hundred ní smart tv twenty twenty bag ní mo fún yín ẹ ṣe foundation rẹ̀ kò sí ẹni tó ṣe foundation lé ẹ̀mí lò níwà mẹ́ kò sí kọ́dà báyé ń bá ń ṣe ayé tí ń ṣe òun ló yàrá mọ́jú orówó nẹ́sì kì í ṣe pẹ́mi rẹ̀ ò ní wà mẹ́ mélòó nínú yín àwọn ọmọ kéwù rẹ̀ lè ṣàdúrà fún pé ọlọ́run òjò dá fáfá ẹ lọ òde wọ́n fún wọn ní àǹkárá twenty four years wípé káwọn ìyàwó rẹ̀ mú ọ̀pá méjìlá méjìlá àwọn ìyàwó méjèèjì tó ní wọ́n wá fún àwọn ọmọ kéwù rẹ̀ lọ́pàá mẹ́fà mẹ́fà nígbà tó wọ́n wá yanjú abdulrasaq ìyàwó tí ò lára ọ̀pá mẹ́ta ti gbọdọ̀ tó ó kàn ra màtẹ́rì ayé ìjọ́ngẹ̀rẹ̀ ni àfáàsì àlejò ìyàwó tiẹ̀ lára díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó yẹ kó rán style ogé ogọ́pàá mẹ́ta nínú ọ̀kanú àwọn ọmọ kéwú ogọ́pàá méjì nínú ọ̀kanú àwọn ọmọ kéwú àtàn lọ́wọ́ kan pé ìwọ ò níyàwó bí ò bá níyàwó kò lẹ́gbọ̀n obìnrin kò lábúrò obìnrin kò níyà tó lè fún ọ̀pọ̀lọpọ̀ àwa àfáà àwa la láhùn jù gbogbo ìran àfáà tó bá sì láhùn ìlẹ́yìn bẹ́ẹ̀ nítorí pé tó jẹ́ ànẹ́bí ò lẹ́yìn àìláhùn ká níyì lójú èèyàn nìkan kọ́ kọ́dà àìláhùn ká níyì lọ́dọ̀ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam àwa náà là ń kà fáwọn èèyàn pa anabi ní ìtẹ́kì náírà wala òbí ṣèkè tàbọ̀rọ̀ fa in lam tajid fa bi kalimatin tayyiba ìran àfọ ògbúdọ̀ máa dá sáà pé ìmọ̀tàwà nílà ń nẹ́yìn tó bá pẹ́ lóòótọ́ ò lówó fáìn bọ̀ tó o bá ti ní ó náwó òun náà bẹ́ẹ̀ ni ó náwó òun náà lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ó nífẹ̀ẹ́ ìmọ̀ ó dá lójú pé ó nífẹ̀ẹ́ ìmọ̀ tó àwọn ayé lọ́kàn rò pé o nífẹ̀ẹ́ ìmọ̀ o nífẹ̀ẹ́ ìmọ̀ tó owó o sunkún ní láyé nípa àárín rẹ àtọlọ́hún ní ti yin jẹ níjọ́ tí o bá sówó tẹ̀ ẹ̀rọ jẹjẹ nìkan ló ń sunkún kí ló dé tá yé àfa àfi rí báyìí kí ló dé tá a fi láhùn ẹ má gbàgbé mo ní ẹlẹ́ẹ̀karùn-ún nù ròyìn táàdì lára àfa táàdì lára àfa yìí àfa àtọlọ́hún ni ó gbúdọ̀ jẹ́ àlùkọ̀nà ó gbúdọ̀ jẹ́ ẹni tó láyọ̀ kàn mo sọ bẹ́ẹ̀ mo lọ ṣe wá àtìlẹ́kọ̀ọ́ ní oní mo sọ bẹ́ẹ̀ fún wa lọ́dọ̀ ṣe kọ́mọ́dún dín ṣúgà mo sọ fún wọn wípé gbogbo ẹ̀yin dẹ́ ẹ̀jọ̀ kó yẹn yẹn ní àyẹ̀yìn mo pé ìmúfọwọ́sọ̀yà mo lówó ju gbogbo yín lọ ó gbọ́dọ̀ wá fàtà àtàwọn olówó tí mẹ́mẹ́ tí wọ́n ná mílíọ̀nù náà ṣe kí ni wọ́n wá dà wọ́n wá wò bóyá ṣé pẹ̀lú aṣọ nínú ìwọ yìí tó lówó wọn ní bẹ́ẹ̀ ni nítorí pé mo láyọ̀ kan pẹ̀lú déédéé tọ́lọ̀ fún mi gbogbo ẹni ó bá láyọ̀ kan àkọ́nẹ́ àtúkẹ́zùn kéèyàn láyọ̀ kan pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ni tí ò ṣe tó lé wa ṣe láyọ̀ kan ẹlẹ́ẹ̀kejì gbogbo ìran àáfàá tó bá jẹ́ àáfàá gidi yàtọ̀ sí wípé o láyọ̀ ọkàn mo sọ fún ọ pé tó o bá láyọ̀ ká tó mọ̀ pé o láyọ̀ ọkàn gbogbo ẹni tó bá jẹ́ àáfàá gidi mo sọ fún ọ wípé o gbọ́dọ̀ láyọ̀ ọkàn nínú táàfin wa mọ̀ wípé o láyọ̀ ọkàn òun ni kò mú làwọn sẹ́rí ìran àwọn lójú àjẹun dùn ní máa pọ́n bí n bá ń jẹun rẹ̀ lọ́wọ́ yóò lè ju sójú ló pa ni ẹ̀kọ́ lọ oúnjẹ tí ò lè yóyàn náà oúnjẹ tí ò lè ṣe kíní oúnjẹ tí ò lè ṣe kíní bẹ́ẹ̀ bá wá wò títí tẹ fọwọ́ lẹ́rán tẹ ẹjọ́ jẹ tiẹ̀ tán tẹ́yìn bá tún jẹ ti yín ojú rẹ̀ ó tún pọ́n bí kẹ́ fún un gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfà tí ó bá ti tí ojú kòkòrò bá ti pọ̀ fún un àbí tá tó bá tó bá tó bá ti ní ahun jù ẹ lè kíyèsí wọn yìí láti bọ̀ tán nítorí ìran ahun máa ń lójú kòkòrò ìran ẹni tó bá lójú kòkòrò máa la o wọn ò ní fún yàn wọn ó sì fẹ́ gba tọwọ́ ẹ̀ lẹ̀ ìwọ àtàwọn èèyàn ṣe jọ lọ wá ẹjọ ẹjọ ṣàdúrà fún yàn wọn wá fún yín ní ten ten thousand ẹ wá ń lọ lójú ọ̀nà ọ̀nà ògbẹ́ tẹ̀ ń gbé mi mo ti wá fẹ́ dákun sẹ́ni mílíọ̀nù àtútù dákun yá mi múlí márùn lọ́wọ́ tiẹ̀ kí ló dé tó múnú one thousand tiẹ̀ kí mo ṣe ìwà tí wàá fẹ́ rà kó wàá sáré bí wọn ẹ dákun sẹ́ni sẹ́ńjì wọn àwọn àwọn aláwọ̀ nìṣẹ́ ìdákùn yá mi two hundred èyí tó yá lọ́wọ́ tẹnìkan o tún gba two hundred nínú one thousand nínú ten thousand tẹnìkan kí tiẹ̀ ó kú nine eight kí tiẹ̀ ó jẹ́ ten thousand two hundred ẹni ìwé ni màá ṣe bẹ́ẹ̀ ni. nínú jẹ́ ntẹnu ọ̀rọ̀ yìí ló jẹ́ kí n pẹ́ nínú ọ̀rọ̀ yìí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwa àfa táàbà tara wa ló kú àní àhùn púpọ̀. ògbóyè àmàṣe wá àti half people hamlakun ẹsẹ̀ ìròyìn fúnfún yẹn ẹsẹrù yín fúfú yẹ àáfàá àti ṣe wọn àṣìlẹ ẹsẹrù yín fúfú yẹ ẹ má jẹ́ ẹrù yín wúwo déwájú Ọlọ́run ẹ má jẹ́ ẹ má ẹ má ẹ má ẹ má bàbà ara ẹ má kó dúkìá jọ táwọn olè wá wọlé tiẹ̀ kí wọn kó five million ẹrù tiẹ̀ kò tí ń wojú ni lọ. ẹlẹ́ẹ̀kejì ẹ má gbàgbé mo sọ bẹ́ẹ̀ wípé gbogbo ẹni tí ó bá ti ní ayọ̀ kan ẹ jẹ́ bá nǹkan méjì sọ̀tà ẹni tó bá ní nǹkan méjì òun kò láyọ̀ kan nínú nǹkan àkọ́kọ́ téyìn ò ní dáàbò mọ́ pé dáàbò yóò láyọ̀ kan òun ni kó láwọn ẹlẹ́ẹ̀kejì nínú wà tá lára rẹ̀ tá a pé lámọ̀yìn yìí a kò láyọ̀ kan òun ni kíró ẹni bẹ́ẹ̀ ò jẹ́ ẹni tí nǹkan yìí tó ẹni tí nǹkan yìí tó gbogbo ẹni tí nǹkan yìí bá tó máa ṣẹ̀ṣẹ̀ bí ọba rí bẹ́ẹ̀ ìwọ gẹ́gẹ́ bí àfa èyí ṣe ní fún wa náà fi ń gbọ́ wọ́n wá ń sọ fún ọ pé wọ́n ẹ ẹ̀dá kò sẹ́yìn àfáà kìnìún náà bá sọ̀rọ̀ wọn èmi náà ni èmi náà ni èmi náà ni wọ́n ti wọ́n sẹ́ndì ẹ̀rù kan sí yín láti ìlú èkó ṣùgbọ́n iye báyìí lẹ́fì kílẹ̀ rẹ̀ wọ́n ń sáré owó tẹ̀ kílẹ̀ ẹ̀rù kìnìún náà bá bá rẹ̀ wọ́n ní mẹ́nu èkó. ẹ já kíyèsí dáadáa ká sọ ìwà ká sọ ìṣesí ká sọ̀rọ̀ sọ gbogbo ìran àfáà tó bá jẹ́ àfáà tó lọ́hùn ó gbọdọ̀ ní tá à ń pè ní alkọ̀nà ayọ̀ ìròyìn karùn-ún gbogbo ẹni tó bá jẹ́ àfa àtọlọ́hún tá a lè fọwọ́ sọ̀rọ̀ pé alhamdulilah àfa àtọlọ́hún rèé ó gbúdọ̀ jẹ́ ẹni tó já sí wípé àsìkò tí ó máa fi bọ́lọ̀ nájú yóò pọ̀ ju àsìkò tí ó máa fi báyàn nájú lọ ọ̀pọ̀lọpọ̀ àfa nísìn la ní kankos ọ̀pọ̀lọpọ̀ àfa ló ní ló ní kọ́dà àfa mi lọ klọ́ọ̀bù kí ni wàá ba nínú jẹ́ pé èé ṣe tíran àfa fi lọ klọ́ọ̀bù kí ló fẹ́ lọ ṣe ń ọ̀pọ̀lọpọ̀ àfáà láwọn ẹgbẹ́ tó já sí wípé ẹlòmíì ò lè wọ àárín wọn àfàwọn tó bá belong sí wọn kí ni ìran àfáà ń ṣe lásẹ̀mílì bá àfáà kankan ó bá lásẹ̀mílì nínú kó jẹ́ záwíà àbí kó jẹ́ ẹsẹ̀ mọ́sálásí ló yẹ kásẹ̀mílì rẹ wà kó já sí pé ọkàn rẹ yóò wà mọ́ alákùnbí masjid yóò rò pọ̀ mọ́ mọ́sálásí tó mọ retí ìrun ní mọ́ṣáláṣí kí láàfáà náà lè jòkó sí lẹ́nu ọ̀nà ló. ọ̀pọ̀lọpọ̀ àfáà tá à ń sọ lónìí wípé àwọn àwọn olówó òun kò tiẹ̀ mọ wọn ara wọn ọlọ́run dá yín dá wọn ni ṣe ipa ẹni ipa àfáà kan ká olówó ni dábàá gbọ́ òdodo ní tó bá fi mú èèyàn kó one million jọ tí fi ń pé two million tí fi ń pé hundred million tí fi ń pé two hundred million ẹ gbàgbé ọ̀pọ̀ sínú ọ̀dẹ̀ ibi ó bá gọ̀ sí ni ẹ sọ ó gbọ́n síbi tí wò ó gbọ́n sí èyí ò lọ wá ń sọ fún ah bàbá tára rí sí yín nísìn ah àyà ìgbàgbà ah títí títí ọ̀tún lẹ gbọ́dọ̀ pẹ́ ẹ òun fún ọ lọ́wọ́ torí gbọ́dí pé ibi ń pọ̀ ni wọ́n mọ̀ pé ó ló ń pa. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lẹ́yìn wò wípé ah, àwọn afẹ́ ghana mọ̀ ni wọ́n kìnìkan kìnìkan ni wọ́n àwọn mọ̀ wípé ibi ń pa ọ ni mélòó nínú àwọn aláàfáà ńlá jòkó tọba tó bẹ̀ wá ń sẹ́ etí èyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn rèé níjọ́ náà bá gbéṣẹ́ fún lébìrà wípé báwa gbé sálángà yìí báwa gbé kànga yìí báwa kó sálángà yìí ṣe báwa láwùjẹ báwa láàfún lóúnjẹ olówó tá à ń lọ lè bá kọ́ ló bẹ̀ wá ń ṣe ọlọ́run ló bẹ̀ wá ń ṣe ọlọ́run ló yẹ ká kọjú sí pé ọlọ́run má fèmí pa mí ẹni tó ń wọ́ wá fòró ẹ̀mí àwọn tọ́lọ́run ó fòró ẹ̀mí wọn tó fi kó oúnjẹ wá fún ọlọ́run ló kù ọlọ́run yóò gbọ́ bùkátà yìí ẹ dákun gbogbo gbogbo ẹ gbogbo ẹ̀yin náà ń gbọ́ mi àtẹ̀yin náà ń wò mí tó wá ṣe pá àfà ni ọ àmọ́ ọmọ kí ni o fẹ́ dàfà bíra rẹ bá àfà wo ló fẹ́ jẹ nítorí tó o bá nírú àwọn ìròyìn yìí ó sínú àfà ó sínú àfà ó sínú àfà káàfọ̀ ọmọ làyọ̀ á kò dáa ká tún wá wo àfà títí títí títí ká wá bá àfà àwọn nípò ẹni tó já sí wípé ọ̀tọ̀ lẹni ó bẹ̀ ń ṣe ọ̀tọ̀ lọ́dọ̀ ẹni tí ń wá ẹ̀san bọ́ sínú àpapọ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú ìròyìn tá a rí lára rẹ láti mọ̀ pé a ah, dáírì àfà ní lámọyìn àfà àtọlọ́wọ́ ẹ má gbàgbé pé mo ní ẹlẹ́ẹ̀ka àrùn òun ni kí àsìkò tá a fà mo máa fi najú pẹ̀lú ọlọ́run kó pọ̀ ju èyí tí ó máa fi najú pẹ̀lú ẹ̀dá lọ àwọn àfà àjọhùn bọ́n bá ti dà ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n lè ká ṣùgbọ́n wọ́n wà mọ́sálásí títí tí ṣùrùkù ó fi jáde gẹ́gbà náà Muhammad ti wí tí òpèrè wọn ó fi jáde bó bá ti jáde tán wọn kó òde mọ́sálásí bọ̀tà á ní ìgbà wọn náà wọn ò ní sọ̀rọ̀ òṣèlú wọn ò ní kójọ kán máa sọ̀rọ̀ ẹnìkan wọn mà sàskárù wọn sì ń parí àskárù tán wọn wọlé lọlù sàwọn àlékún àlékún sàdá wọn ó sojú ṣètò ẹkún wọn ó ṣe wọn wà lọ bíṣẹ wọn ó lọ bíṣẹ wọn bá dàsùkò àyè làwọn ó kírun wọn bá dàsùkò àdáta yìí wọn ó kírun bẹ́ẹ̀ báyìí tí wọn bá dájòkó inú kẹ ẹ tẹsùn bá wọn àbí kẹ ẹ rí kùránà lọ́wọ́ wọn àbí kí ẹ̀dá lè lọ ọlọ́run ni wọ́n máa bá najú sáwọn àfa ń bọ́lọ̀ najú mọ́ nísìn níbi tọ́pọ̀lọpọ̀ àfa àtàwọn tí wọ́n èsà àfa àdéjọ́ ń pàdé ní ilé ọtí bẹ́ẹ̀ni tí èsà àfa àbá mu tí kí ló yẹ káàpọ̀ òsè fún ìbú yẹ kó bá sọ̀rọ̀ wípé ọtí ò da fún ọmọlúwàbí níwọ̀n àti wọ́n àfa àgá ń fọtí lu sẹ́ sáàfà àṣèyàn àfa àkọ́niyàn kọ́dà kó onímímọ̀ ni ó ní ìsàfà nínú wọn ń pè ní àfa òun lẹni tá a bá ìròyìn bí ẹgbẹ̀rún èèyàn níròyìn dáadáa lára tiẹ̀ alifu nínú èèyàn ẹgbẹ̀rún nínú èèyàn ní àfa ẹ̀yọ ìròyìn ẹlẹ́ẹ̀kẹfà gbogbo ìran àfa tó bá jẹ́ àfa àtọlọ́hún kì í ṣe àfa tí máa ń ní ọkàn lámà yóò gbèsè ọ̀rọ̀ rẹ̀ gbogbo ìran àfa àtẹ̀yẹ bá rí tí ò bá lẹ́mí ìdáríjì ó dàbí àgbàlagbà tó kálé tó kaná òun àti kaná òun jọ gbé èmi fi lecture kàná àti tòní èmi ń prepare mind ẹ̀yìn àfa àwa tẹ́ ẹ ṣe wáàsí fún wa kalẹ̀ ẹlẹ̀ ṣe rí wáàsí tá a máa ń ṣe tẹ́lẹ̀ mi ò pé bá kíní àfa àfa àṣúrò àkọ́dà bẹ́ẹ̀ ti sọ́ọ́ ní ìsìn yìí sì ń yí padà ọ̀kan náà àwọn yà wá àkàpè mi láti bóyá kú tọ́nu wípé à ń ṣe wáàsí àwọn ń sọ pé bó ti jòkó tó tó gbẹ́sẹ̀ létí tébù tó ń sọ pé òun retí ọkọ rẹ ó fi sẹ̀sìn òun wọ́n fi sẹ̀sìn ó lẹ́sẹ̀kẹsẹ̀ lòun kásẹ̀ kalẹ̀ pé àbáfà yẹn rí mi. kí wáàsí tó ń ṣe tó lè lapa lẹ́mí àwọn èèyàn ẹ̀mí tí wáàsí òun ti ń jáde ṣe pàtàkì. oṣù mímọ́ ni wa wale àfa àtọlọ inú ìròyìn láì lára rẹ̀ tó jẹ́ ròyìn ẹlẹ́ẹ̀kẹfà tí mo kà òun ni ìlàmójúkú ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ní fẹ́mi rahmat mi rọ́bì kàlíntàlá law kunta fadda galizal qalb láfàlú min hawlik ìrẹ́ anabi muhammad ìbá dọ̀ọ́dá rẹ̀ ló bá níwà tó o bá lẹ́mí ìdáríjì ni ìbá jẹ́ kí nǹkan ó ṣe ọ́ ṣùgbọ́n inú kẹ́ ọlọ́run náà ṣe fún ọ ni wípé líntàlá hù ìhà rọ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn you have a very large heart òun máa mójú kò fáwọn èèyàn gbogbo èèyàn náà fà gidi ìyẹn máa mójú kò fún àwọn èèyàn ni ọlọ́run sọ fún wa wípé alladhina yunfiquna fi sarrahi wad darra wal kazimina al-ghayz wal afina 'anin nas wallahu yuhibbul muhsinin ipò àfà ẹni rí lágbọ́dọ̀ ká àfà sí ìyẹn ló fà tó fi jáde pé bí ọ̀nà mọ́kànlá ọlọ́run ti ròyìn ànábì Yusuf gẹ́gẹ́ bí ẹni rí nọ́sọ́tò Yusuf àbí jù bẹ́ẹ̀ lọ gan kátó lè wípé àǹfààní lè yí ẹni eré ló gbúdọ̀ jẹ́ kó o tó wá lè jẹ́ nire ìròyìn ẹni eré ni pé alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i ìran àfẹ́yẹ sáwọn bó o bá ní púpọ̀ ná púpọ̀ bó o bá ní díẹ̀ ná díẹ̀ ilé ìfẹ́ náà àwọn àfáà mi tó gba àwọn ọmọ kéwú jọ wọ́n sì máa bọ́ wọn ọmọ ọlọ́mọ wọn ò máa bọ́ wọn tòun ta báwo bí wọn ò ti yọjú wal kaazimina al-ghayz àwọn àfáà wọn ò máa gbébinú mi wal aafina 'ani n-naas tí wọ́n bá gbébinú mi wọ́n tún máa fẹ́ ni wọ́n ṣe nígbà tí ó ṣẹ̀ wọ́n rí ọlọ́run ní wallahu yuhibbul muhsinin yóò ti dẹni ire inú ìwà ẹni ire ìwà yìí ń wà àbí wọn àná Muhammad gbogbo ìran àfáà tó bá jẹ́ àfáà rí kì í sàfáà tí máa keep grudges against anybody ó máa wọ níwọ̀n wípé èmi àti lámọ́ yín ọ̀dà àníkẹ́ra wa má àní ṣe gbá àní ṣàwò sébà àti ń báyé lọ yìí sébò ti yẹ ká yóò rí nù ẹ̀ ń bọ̀ wá bẹ̀ pẹ̀lú òkú ọlọ́run yìí ń láàfi sapá kẹta ọ̀rọ̀ yìí tí mo fẹ́ pè ní àáfà social media ẹ̀ ń bọ̀ wá bẹ̀. nígbà tí social media ò tí ì dé òun kálukú wa bàbàrà ìdí èèyàn wa á bàbàrà ìwà wa á bàbàrà ìṣesí wa ayé mọ̀ wá ní èèyàn rẹ̀ ọlọ́run gan mọ̀ wá láàfáà rẹ̀ social media because afẹ́ trend ó ti sọ wá ní nǹkan mi ń bọ̀ wá bẹ̀ òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òkú ọlọ́pọ̀ yá lọ́la ẹlẹ́ẹ̀kejì nínú ìròyìn láàrin lára àyàn láti mọ̀ pé àáfàá tọ́lọ́run rèé ó gbúdọ̀ já àáfàá tó já sí wípé ìwà tiẹ̀ Ni ó máa fi ṣe tílé tí ó máa gbé ọ̀rọ̀ rẹ̀ lé ìwà rẹ̀ ni ó fi ṣe ọpọ́n tí ó kó ọjà ọ̀rọ̀ tó fẹ́ tà tí ó kó lélẹ́lẹ́ lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ń tà ń sọ yàtọ̀ sí wà tá à ń wù kò wá jẹ́ ń tà ń sọ ó lapa lọ́dọ̀ àwọn èèyàn ẹni náà ń pè láàfà lẹni tó ṣe sùúrù kúrò níbi ìwà abú ó ṣe sùúrù kúrò níbi ọ̀rọ̀ bú ó ṣe sùúrù kúrò níbi àníyàn bú ó ṣe sùúrù kúrò níbi ìbá tìyàn jẹ́ ó rí gbogbo èèyàn nírì wípé iṣẹ́ tẹ́nìkan bá ń jẹ́ fún àti àti particular time iṣẹ́ tó lọ ọ̀ràn kì í retí ẹ̀san lọ́dọ̀ èèyàn bí kò bá ṣe wípé ì máa retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́ọ̀ gbogbo ìran àáfàá gidi táwọn àáfàá yìí dáírì àáfàá tọlọ́run ni ó gbúdọ̀ fi ìwà rẹ̀ ṣe olùdíwọ̀n ṣe rí báyìí ṣe wò mí báyìí báyìí kẹ́yìn náà ṣe máa ṣe fún gbogbo àwọn tí máa ṣe wá àṣìfà èyí ò lànàbì ni sallallahu alayhi wa sallam táyé fi rà nàbì ẹni rí lànàbùwà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam mo bẹ̀ gbogbo ẹ̀yin àfa wa ẹni ọ̀rọ̀ yìí bá tábà kó má fi bínú bá a bá sì bínú nígbà tá a fẹ́ kó bára wa ní nítorí wípé ọba tó dá wa yìí sọba tá a bínú sí i gbogbo ọgbọ́n tẹ́ ẹ bá dá tó ń kálukú ó fi yí padà ẹja lọ lè dà iyì ìjà àfa òkú lára wa ìwà èèyàn búlàǹbù ló jẹ́ káyọ̀ máa fi aburú lọ̀ wá. àwọn ṣe mú èèyàn dápè láàfà láti wàá bá èèyàn lọ́wọ́ rẹ̀ dábà tẹ̀lé owó èèyàn lọ́wọ́ rẹ̀ kí ló fẹ́ fi ṣe. abẹ ọlọ́run àfààní ọlọ́run àfi bí ọlọ́run ọlọ́run mọ́sá àmójútó ẹni kọ̀ọ̀kan wa ọ̀hánìwá àtọ́lọ́run ọlọ́run mẹ́jọ dàrú ọ̀làǹdàbí sallallahu alaihi wasallam most project wa tá à ń pẹ̀lú ògbọ́lọ̀ nítorí wípé kọ́kàn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa náwó sí kó fi lè balẹ̀ wípé tọlọ́run là ń fi ṣe a open account fún àṣúrọ̀ fún gbogbo àwọn activities wa àti ìkúnlọ́wọ́ lórí iṣẹ́ tọlọ́run lórí mọ́sálásí àti ilé kéwú tí a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run access bank l'account tí a padà ṣí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run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 ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùdásílẹ̀ kan níta wáyé ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn aláṣẹ ibẹ̀ mr kẹ́hìndé abíọ́dún phillips àti brọ́dà mi tí wọ́n ní wa sókè ní wa sílẹ̀ tí ẹ̀mí rí wa gbó ó bẹ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa àbúrò ní bá wa a ní rí gbé sọ̀hún bí èèbá ṣe bí ọmọ títí di ọ̀la láti máa pàdé ara wa ọlọ́run tí èso tí ètò ìwé nínú mo fọ̀rọ̀ mi lọ́wọ́ ni mo fi ti ní àlè lọ́wọ́ assalamu alaikum warahmatullahi wabarakatuh.